balógun sẹ́ríkì ẹ̀ tí ẹ lè kí wa mọ́. ẹ foríjì wá bàbá à ń kánjú lọ síbì kan ni. a ṣe bẹ́ẹ̀ sùn ni ojú ní nǹkan wa. afọwọ́fọ́nà àlè mọ́wọ́ dúró afọwọ́fọ́nà ìmọ́wọ́ dúró. àfọwọ́fọ́nà bíi ti bó o. ẹni tó sì bẹ̀rẹ̀ tí ń dẹ òkété kọ̀mọ̀ wípé ọba òkè ọ̀ ń dẹ ihò dídí ẹ̀ náà lẹ́yìn. jòtọ́ rọ̀ òjò tọ́rọ̀ tí ọ̀dá ọlọ́run lọ́mọ ẹni tó lè pa.